bá ṣe ń paint Islam ní ilẹ̀ bó ṣe ń paint Islam nílẹ̀ Haúsá uh, ó máa jẹ́ pé ó máa jẹ́ kí àwọn èèyàn sá fún Islam lápapọ̀ torí pé bá ṣe ń fẹ́ máa pèpè sínú Islam yìí àwọn law tá bring out you know there are some things tó lè exist ní time kan life ń develop ni and bí láì bá ṣe ń develop àwọn story àbí àwọn ọkọ tó bá kọ sílẹ̀ nígbà yẹn òfin tí wọ́n ṣe nígbà yẹn ó lè má work mọ́ sìn torí Sheikh Sharafaddin ó sọ̀rọ̀ kan tí wọ́n quote àwọn hadith kankan jáde ẹ wípé téèyàn bá bú sàábé àbí téèyàn bá bú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wípé kó pa kó ṣe kinní kan àmọ́ wọ́n pẹ̀pẹ́ wọn ò fẹ́ sọ ọ́ jálẹ̀ torí wọ́n rí i pé nílẹ̀ Yorùbá nǹkan tí wọn ò ní accept ni accepted wọ́n lè accepted nílẹ̀ Haúsá àmọ́ ẹ má gbé yẹn wọ ilẹ̀ Yorùbá kò sẹ́ni tí ó fẹ́ gbójúgbóyà láti sọ wípé òun fẹ́ sọ̀rọ̀ sí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabiwa Muhammad èèyàn tó èèyàn ẹ̀dá kan tó ah tí mo pè lẹ́dàá gan bíi pé mò ń tiẹ̀ ń kóyún ànábì kéré ni tí bá pe ànábì lẹ́dàá àmọ́ ẹ̀dá náà la máa pè é àmọ́ àkàndá èèyàn kan tí ọlọ́run dá yàtọ̀ lànábì kíkẹ́ àtọ́lá ọlọ́run kò máa bá a àmọ́ ṣé ohun tó ṣẹlẹ̀ sí Deborah Yakub yẹn tẹ́yìn ń dìfẹ́ǹdì pé ẹ̀yin tẹ́ bìlí pé kò sínú àdìs òun lẹ ti kà fún wa yìí máa fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú fídíò yẹn kẹgbọ́n nǹkan tí àáfà Sharafadeen yìí sọ tó jẹ́ ṣèkì tó jẹ́ pé àwọn ní pé wọ́n ń pè sọ́nà àwọn tí ẹ̀sìn bá dàrú àwọn ọlọ́yàn lọ ń bá láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣòru tíṣà tíyan lè tẹ̀lé leléyìí ẹ gbọ́ fídíò yẹn mi ò ní play ẹ̀ púpọ̀. Maqis ibn Sababa àti Abdullah ibn Sa'd. ibnu abi sarah ṣùgbọ́n ẹnìkan ń bẹ nínú àwọn gba ìgbà wa yẹn wá tó ṣe kó ń bẹ lórí ẹ̀ gbogbo èèyàn yòókù ẹni tó ṣe fọkàn tán ni wọn. tọ́ ń sọ rí ó ní. man li Ka'b ibn al-Ashraf tàlẹ́ni tó lọ yanjú Ka'b ọmọ Ashraf ọ̀gá ni nínú àwọn Yahudi ta náà lọ yanjú rẹ̀ fa innahu qad aadha Allaha wa rasulahu lọ́lọ́ ti ṣe ìnínilára fún Allah àti fún ìránṣẹ́ rẹ̀ anábìwá pé ẹ̀jẹ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá rí tásẹ̀ ẹ̀jẹ̀ ẹni tá a wí yìí gbé. bẹ́ẹ̀ náà ni Abu Rafi ẹ̀jẹ̀ rẹ̀ náà gbé ẹni tó bá rí pakọ́pa. Abubakar radiyallahu anhu ẹnìkan bu ẹnìkan bú Abubakar radiyallahu anhu Abubakar di khalifa wọn bá mọ bú Abubakar Abu Barzat al-Aslami àwọn wá ń gbìyànjú láti pa ẹni tó bú Abubakar ah, ẹ ń bá ti bú khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam ó ti tàbùkù Islam ẹ ká pa abubakar wa ni leysa hadha li ahadin ba'da rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ò sí fẹ́ nìkan kan lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kí wọ́n bá ti gbọ́ àwọn akpọ́rùntù ká máa pa wọ́n mo rò pé yé wa kò túmọ̀ sí pé tí bu wa ká máa pàtẹ́wọ́ pé ẹ káre o àbí òye wa so àmọ́ pé ẹ wàá bá débi pé ẹ pa ẹ mú ẹ gbèdè àà o aa ah, ẹ má gbé sara àtàyọ kọjá mọ́sálásí o tọ́ adékò ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam látara ọ̀rọ̀ abubakari ó yẹ wa pé ìdájọ́ anabi ni pé ẹni tó bá ti bọ́ anabi wọn pa eléyìí náà sì ni ìdájọ́ abubakar àti àwọn khulafa ar-rashidun gbogbo wọn gbà pé ẹni tó bá ti bọ́ anabi ìdájọ́ rẹ̀ ni kápá. tọ ẹnìkan á pé ẹ ń sọ pé ẹ ẹ ń tó bá ti bú ànábì kan pa nínú alukurani wọ lọ́wọ́ àbí sunna nínú alukurani àbí sunna mo rò ti rí sunna tó wà nù ẹ báyìí aha tètè wà nìyẹn lẹ́yìn náà yín ẹsẹ kí kó tó ọjà ìgbà tí wàhálà wa délẹ̀ wa ń kí wà bá di wọ́n túmọ̀ sí pé kọ́lí èèyàn ti kọ́kọ́ kọ́ mà kó tó dijọ́ lílò gbèsè tó wá dijọ́ lílò lọ́mọ akọ ní emergency level. àti pé Ibn Qayyim sọ pé wala mukhalifa lahum min as-sahaba kò sẹ́nìkan tó yapa ò nínú gbogbo àwọn sahaba gbogbo wọn gbà pé tó bá ti bú ànábì nǹkan kó wọn pa ni eléyìí kan ti tó lẹ́nu ijma' as-sahaba kẹ́nu àwọn sahaba kò lórí eléyìí. وقد أعاذهم ọlọ́run ẹlẹ́dàá wá sì ti là wọn níbi àti takò dájọ́ yìí sọ abẹ́kùn òsì tọ́ takò ó bu ànàbì ẹnu wo gan ló fi bu ànàbì ẹnu wo ló fi bu ànàbì tá a bá rí mùsùlùmí kàtà pé mùsùlùmí tá a rí pé ń bu ànàbì á kọ́ pé kí wọ́n yí ọpọlọ rẹ̀ wò wọ́n rò pé yẹ wà torí possibility kò jẹ́ pé ọpọlọ rẹ̀ dàrú wọ́n lẹ́yìn kì í tí yẹn bá wà nọ́mà tí nǹkan kan ò ṣe yọ́ọ́ máa bu ànàbì kọ̀ọ̀kan mọ̀. ṣí ọ̀rọ̀ nìyẹn ṣé àdìsí ṣó lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ti yànnàná ẹ̀ àmọ́ níbo là ń bára wa lọ tẹ bá sọ wípé ó wà nínú àdìsí pé kó pa ẹnìkan torí pé ó bú ànábì ẹjọ́ nígbà tẹ bá pa everybody ta lẹ fẹ́ ṣe ta lẹ kéde ẹ̀sìn yẹn fún which is Islam tẹ́ ń sọ wípé téèyàn kan bá bú èèyàn bí agẹ́gẹ́ bí ànábì kó pa kó wà nínú àdìsí bẹ́ẹ̀ ṣé àdìs tó fẹsẹ̀ rinlẹ̀ ni ṣé àdìs tí gbogbo àwọn èèyàn gbà ni torí ta bá ń sọ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó ti ṣẹlẹ̀ láti ayé kan ta bá wá ń bìlífù wípé ìsìn a fẹ́ bring it house. then another thing is ṣé nìyẹn ṣé mùsùlùmí ni àbí kìsẹ́ kó èmi ò tẹ̀ bìlí pé èèyàn kan lè jẹ́ mùsùlùmí tó lè bú ànábì kò possible àwọn ẹlẹ́sìn míì ni àwọn ọ̀jẹ̀ gbàgbọ́ yé ni nígbà tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó wà láyé èèyàn mélòó lànàbì pa torí pé wọ́n bu ṣé wọn ṣé ìwàhálà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó fèsì lójú ayé ẹ̀ èèyàn mélòó ló pa torí pé ó bú òun fún ara ẹ̀ àbí àwọn mélòó ni wọ́n pa torí pé wọ́n bú ànábì lójú ayé ànábì tànábì jẹ́ ìgbà pé òkè ẹni yìí bú mi ni ó yẹ lọ pa tí ẹ̀sìn yẹn máa wá gbèrò dọ́pítì náà torí àwọn ọ̀rọ̀ ẹ̀mí wà tó jẹ́ wípé àwa la fi ń kó bára wa torí ẹ̀ lèmi ò ṣe gba ti àwọn tó sọ wípé àwọn ń tẹ̀lé ànábì gbogbo òfin tí wọ́n ń gbé kalẹ̀ wọ́n fi ń rubbish culture ni wọ́n fi ń rubbish culture àwọn èèyàn ni ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni culture tí a bá sọ wípé ẹni yìí Deborah yìí kọlọ́mbà ń foríjì torí pé ikú tó kú mo mọ̀ pé lágbára ọlọ́run àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn ọlọ́run máa dá síríà fún wọn èèyàn ní gbogbo wa and the only thing tó lè mú peace wá nílẹ̀ láyé òun nìfẹ́ tẹ́yìn bá ti wá kara kún pòkè ẹni yóò ń ṣe lẹ́sìn mi kò ń ṣe kíló kan mi ẹni tó bá ti ṣe wọn kan pim kí ló dé torí ọlọ́run. there is law in blasphemy pòkè téèyàn bá téèyàn bá báyàn jà béèyàn báyàn kan lórúkọ jà béèyàn kan ẹ lè gbé lọ sí court ẹ lè gbé lọ sílé ẹjọ́ ẹ ṣáà ń gbára yín lọ sílé ẹjọ́. ìdájọ́ tó wà ní Quran tí àbí tó wà nínú hadith táwọn ẹni yìí gbà wá ọdún mélòó ni sígbà tá wà yìí ọdún mélòó ni sígbà tá wà yìí ṣé bọ́ ṣe dáṣẹ́ ya fún Deborah yẹn ṣé olè ló ṣe bẹ́ẹ̀ fún ni àbí kí ni torí àwọn aṣọ yẹn yẹn àwọn nǹkan míì wà tó yẹ pé a fi ń ba ẹ̀sìn jẹ́ ni àwọn nǹkan míì wà tó jẹ́ pé a fi ń ba ẹ̀sìn muslim a fi ń bàjẹ́ ni. wọ́n ti sọ̀rọ̀ débi mudiru morikas náà àmọ́ wọn fẹ́ dárúkọ. ìgbà wo la fẹ́ dá gbogbo ilé ìgbà la fẹ́ stop gbogbo ilé. wàhálà ìṣẹ̀lẹ̀ ń bí wàhálà ìṣẹ̀lẹ̀ lọ́hùn àárín yẹn solve àwọn politician àwọn ń ṣe kí lorúkẹ àbá àwọn sọ̀rọ̀ bó ṣe máa tún nàìjíríà ṣe. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ àkàndá èèyàn tẹ́nìkan bú ẹni tẹ́ni yẹn bú aláhìláhìlá ẹni tí wọ́n pa yẹn ó lè padà wá gba Islam ẹni tí wọ́n pa yẹn ó lè padà wá gba Islam tó bá filẹ̀ tí ọlọ́run ò bá kí ń forí jèèyàn ọlọ́run ò ní sọ wípé èèyàn ò ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kó pààyàn kó bà tèèyàn jẹ́ kó ṣe léyìí kó ṣe gbá kó ṣe tàn kó ṣe everything kó wá kú díẹ̀ kó fẹ́ kú kó pe láhìlá ìlọ́lá àbí kó bẹ̀rẹ̀ sí ṣe islam kọ́lọ́hún máa kọ́lọ́hún wá ẹ àwọn náà lásán pé ọlọ́run sọ nínú islam pé nínú àwọn àdís nínú àlùkùnrin pé ìwọ tó bá ń ṣe bọ́ tó ń ṣe gbẹ tó wá kú díẹ̀ kó kú tó wá padà wá sí islam ọlọ́run lè ṣe kíni ọlọ́run lè dáríjì ẹ̀ kó fojú fo èèyàn ó kọ̀ bá ànábì ẹni tí ò bá wa ṣẹ̀sìn ẹni tó mọ̀ ń pa ẹ̀sìn wa ẹni tó mọ̀ ń pa lọ́ọ̀ wa wọ́n jẹ́ sọ lóko pa wọ́n jẹ́ tún dáná sun ẹ ẹ̀ jẹ́ lè condemn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá ń sọ orúkúrú nǹkan bẹ́ẹ̀ yẹn wà nínú àdìs èmi ò ní bá yín gbọ́ èmi ò jẹ́ ní bá yín gbà á. àdìs yẹn lè lẹ́sẹ̀ lẹ́ lọ́dọ̀ yín mo ti sọ fún wa ní last video tí mo ṣe pé àwọn tó ń jẹ́ àwọn ń tẹ̀lé ànábì àwọn alùsùnà àbẹ̀wọn kìnnìkan kìnnìkan àbọ̀wọn ni kìnnìkan wọn lọ́jọ́ èmi náà alùsùnà lèmi náà bọ́n alùsùnà oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí wọ́n bá lè gbà tó bá lè gbàgbọ́ yé ẹ mọ́ ni àmọ́ àgbọ́yé tó máa pa ọmọlàkejì lára ìjọba ní láti stop ẹ̀ àgbọ́yé tó jẹ́ pé wọ́n máa brainwash níbi tó jẹ́ pé wàá máa ọmọlàkejì tó bá ṣe nǹkan tó jẹ́ kó ṣe o lè pa àgbọ́yé yẹn ìjọba ní láti stop ẹ̀ ìjọba jẹ́ ní láti stop àwọn tó jẹ́ sheik tí wọ́n ń preach òru ọ̀rọ̀ yẹn jáde publicly. ó kù díẹ̀ kan sọ pé tó bá ti bú sàábé gan wọ́n máa tún pa ẹ́. níbo ló wà nínú Quran bẹ́ẹ̀ ká para wa àìmọye ìwọ̀sí tó dé bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àìmọye ìwọ̀sí tó dé bá ànábì wa Isa alayhi salatu wa salam èèyàn mélòó ló pa nítorí ẹ̀ èèyàn mélòó ló ba ayé ẹ̀ jẹ́ nítorí ẹ̀ kí ló wá dé kí ló dé tí a ṣe fi ìròrí sórí wa a jẹ́ fẹ́ pèpè sí sẹ́sì afẹ́nikẹ́ máa bá wa ṣẹ̀sìn Islam Allahu Akbar kabira ta ló fẹ́ ríwé sí irú ẹ̀sìn bẹ́ẹ̀ tó fẹ́ ṣe tá a ní endurance pé ah ok ẹni yìí lè kí ló dé àfààyàn wa bọ́ta wọn sọ kí àná àdìsí ó wà nù gíní kan àwọn iṣẹ́ ti kó tiẹ̀ fún yín ẹ máa wá mọ̀kẹ́ tó ṣẹ̀sìn ni orí ìmọ̀ tó máa pọ̀ ọmọlàkejì wíwo ni mo fẹ́ wá ẹjọ́ ń tọ́lọ́hún orú ìmọ̀ wo ni mo fẹ́ wá ju wípé kí n mọ Ọlọ́run lọ́kàn mi lọ orú ìmọ̀ wo ni mo fẹ́ wá ju wípé kí n kírun lọ orú ìmọ̀ wo ni fẹ́ wá ju pé kí n gbàwẹ̀ lọ orú ìmọ̀ wo ni mo fẹ́ wá ju kí n yọ sàká kí n jẹ lọ sí yájì lọ orú ìmọ̀ wo ni mo fẹ́ wá ju bẹ́ẹ̀ amọ̀jù ìmọ̀ ó máa ń bayé jẹ́ ni oúnjẹ ló ń ba gbogbo nǹkan jẹ́ ń sìn tẹ́ ń rí amọ̀jù ìmọ̀ ó máa ń ba nǹkan jẹ́ ni gbogbo nǹkan tí èèyàn bá ti ṣe láṣejù ó máa ń ba nǹkan jẹ́ ni ó máa ń ba nǹkan jẹ́ ni náà òun lẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn ọmọ èmi mo sọ lánàá mo ní pé àwọn tó ń pe àwọn pé wọ́n ń tẹ̀lé ànábì nílẹ̀ Yorùbá yìí àwọn náà ní nǹkan tó ń mú bọ̀ wọ́n kàn mẹ́yọbọ̀ díẹ̀ díẹ̀ bọ̀ lápò ni tá bá aláwọ̀ wọn jù wọ́n á sọra wọn di àwọn tó wà tó wà ní haúsá yẹn wọ́n máa sọra wọn di àwọn tó wà nílé haúsá àjẹ gbọ́dọ̀ gbà èmi ò support kí yàn dóògùn èmi ò support kí yàn ṣe ń yàn sí nínú láhìlá ìlàlá kò sọ́ba kan yàtọ̀ sọ́lọ́run àmọ́ èyí tẹ́yìn náà tún ń pèpè wọlé yìí ò ń ṣe kò ń ṣe kò ń ṣe nǹkan tó bójú mu ìkọ́ tẹ́yìn náà ń bring in yìí kò ń ṣe nǹkan tó bójú mu kéèyàn pọmọ làkejì ẹ̀ kẹjẹ máa prove ẹ̀ kó wà nínú Quran ó wà nínú àdìsí yín àdìsí wo ló ní kí n pa ọmọ làkejì mi torí pé ó sọ̀rọ̀ sọ́lọ́run tí mò ń sìn ọlọ́run tí mò ń sìn ló máa jọ́ọ̀jì ẹ̀ náà ọlọ́run tí mò ń sìn ló máa jọ̀dí ẹ̀ tó bá pa ànábì náà ni ọlọ́run ló rán ànábì wá sáyé and it's powerful so ẹ fànábì lẹ̀ kánábì ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ́ kí ló dé nítorí ọlọ́run tá a fẹ́ sọ nǹkan bẹ́ẹ̀ yẹn di nǹkan ńlá tó máa bà nǹkan jẹ́ ní nàìjíríà a jẹ́ sọ pé à ń ṣẹ̀sìn a jẹ́ sọ pé a fẹ́ pèpè sínú ẹ̀sìn islam ẹjọ́ ẹni tó pa yẹn ṣáwọn lọ lọ́run ni orúkọ tí Sheikh Sharafa yẹn Sharafadeen yẹn tó ń preach yẹn ó jẹ́ kí ìjọba stop ẹ̀ ó jẹ́ kí ìjọba stop man tó pè ní Sheikh Sharafadeen yẹn tí nǹkan bẹ́ẹ̀ bá wà nínú hadith tó jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbà á